وجهه إلى جهة القبر الشريف عند دخول المسجد والقيام فيه بعيدا عن القبر في غاية الخطوط وأبنى wani ka dukọ dukọ da sare tu ada sini dua je nanti misalnya semua nak misalnya yang ada kok. Sehingga tu mungkin menuju ke arah balik tua dia yang ini misalnya kau tu misalnya. Kalau yang ini sebenarnya tak ada misalnya. Ibu kau nak kau tu ibu bingung. Dan itu ada dua kata pemimpin ada poin sebulan hari. Tuhan itu ظلموا أنفسهم الآية قبل بس عليك أنا استقام بسعيد الرجل يوم ترى أريد من يعملون وبي أما طولان ظلموا أنفسهم ذكروا الله واستغفروا ذنوبهم آية سورة المزايا وإلى المزايا في بعد حسب وسيم كان سيرى سيقوم يتفرع معهم في tó o bá bọ́ lọ́wọ́ bá lọ́la tó yẹ kí àwọn kan mọ ká yà yẹn. wọ́n béèrè àná wọ́n béèrè sùwádù sọ́lá àṣìfà wọ́n mọ̀ tọrọ ìfà ọ̀dà àná mi torí wọ́n tó kọ́ lọ́nà ó já ókà mustapha bùbá àlọ́ ni wọ́n wà sọ́dọ̀ rẹ̀ wọ́n àwọn padà foríjì náà àwọn wà nígbà náà التواصل به صلى الله عليه وسلم كما في النبي وعتاب وصلى الله عليك سامو بها الله كما في النبي برع على النبي يلوم ولا نبي سواء في سواء في النبي لا نبي الاستغاثة به من دون الله كما هو نبي من دون النبي بعد لن يلوم قطعهم شعورهم ورميها في إنجيلي كبير قريب في التوبة النبوية كما قالوا هو على الجيل تاجي تاجي إنه قنديل في ilé ńlá tó tóbi ìtúrọ́tò nàbàwíyà lẹ́gbẹ̀ẹ́ lọ́sẹ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ yẹ̀pẹ̀ lọ́sẹ̀ ànábì sí ọba kìíní ọba kìíní ọ̀dẹ̀ kò sí bẹ́ẹ̀ báyìí wọ́n rìn mọ́ sí bẹ́ẹ̀ gbà náà wọ́n ní àtàmọ́sọ́tò ìlọ́kọ̀gbẹ́ sẹ́ríf kama takandu yẹtọ̀nà lọ bí sáré ànábì wọ́n ní takbiluhu nínú wọn bákan ká lọ́mọ fẹ́ mọ́ kó o ògiri sàárẹ̀ ànábì. àwọn fún bíi ẹ̀kọ́ náà ṣe kọ́ wa òun díẹ̀ sẹ́ńsẹ̀ tẹ̀lé ìtọ́wá fún ìsìn náà wọ́n tẹ́ bá sọ wípé báwo gáyé kálí bíi sàárẹ̀ ànábì wà ní ẹ̀kọ́ náà kọjá wáyé kọjá wáyé ẹ̀ sì jáde ẹ̀hún kódà ẹ̀ ẹ̀ ráàmà náà ti lọ báyìí. òun lè ìjọba lọ lẹ́yìn fẹ́ǹsì kò tiẹ̀ ní. nígbà tí màá rìn lẹ́ẹ̀mejì gan ọlọ́pàá ó ti mú pé wá ọkùnrin ní kì í kà á sí nǹkan o. wọ́n ní إلصاق البطن والظهر بجدران القبر الشريف كما في أبايا أما ذكر النبي عليه النبي وضع يدي على الشباك حجرة النبي كان بوسي منذ كما قدوا بطرق النبي وحلف أحدهم بذلك بقوله وحق الذي وضعت يدك يدك على شباكه وقلت الشفاعة يا رسول الله ọ̀rọ̀ tó الله án ló ń منذ sàárì rẹ̀ ó fi bẹ̀ ọ́ kúta wa pé àṣà náà àtàyà rọ̀ṣùlá ìwà anábì wá sí pẹ̀lú ẹ̀ ń pè òkú náà nìyẹn ẹ̀yìn ọlọ́run ìtọ́lá tó kìí àmì ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lẹ́wà wí ìdùn àárẹ̀ náà sì yí mùsàkùnrin ìpèsè tó gbọ́dọ̀ lọ́wọ́jú sàárẹ̀ àná lẹ́yìn gẹ́sà àdúrà fúnra níwájú sàárẹ̀ àná àwọn èèyàn rí ọkọ èèyàn rí ìsàlọsẹ rí ìgbé bí pé àtẹnusẹ wa kò fẹ sálámù sáwọn òkú wọn rí gbígbà gba àyè pàtàkì láti lọ mọ ṣáájú ṣàdúrà ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí lọ rúbọ wọn mọ lọ rúbọ láti ẹgbẹ́ a àyè special ní ìgbà abẹ́ ìgbà ìbá kí wọn lọ lọ́la kò sí ìjọsìn kankan tó lárọ̀ lẹ́yìn pàdánù ìtàn lè láàrin mímbàrí àti àti eh, yàrá mi eh, sàárè mi ròdò tó ń lè yàtọ̀ jẹ́nà ròdò lọ́gbọ̀n jẹ́nà wọ́n á ní pé kò sí fọ́lá kankan kéèyàn tí wọ́n ní rọ́ọ̀dọ̀ kò lọ́la ju kéèyàn tí wọ́n ní ẹni ìgbà ní ọ̀gá nàìjíríà bọ̀ nítorí pé wọ́n pèsèàbò ààyè dára ti mú kírun gangan then ààrẹ náà pé yàrá ìyàwó àìsàn wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sáàsì tí o ti kó sínú mọ́ṣáláṣí nìsín àdó ṣe kàbáyé bí wọ́n sọ̀nà pé nínú nínú ẹ̀rọ ni wọ́n ṣe ní kí mọ́ṣáláṣí kó sínú sàárè ní kí sàárè kó sínú mọ́ṣáláṣí despite pé wọ́n ti fògiri dí gangan yẹn kí wọ́n ṣe lọ torí pé wọn ò síbẹ̀ láyé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n. àwọn yọ yàrá yàrá ìṣàṣẹ́gẹ̀ mọ́ṣáláṣí ẹ̀rọ pé tí wọ́n bá ti fẹ́ẹ́ kò pọ̀ sínú mọ́ṣáláṣí náà wọ́n lè ṣe ìdìbò wọn kàn máa fẹ́ mọ́ṣáláṣí wá apá kejì náà ni èdè ìsìn ibi tí mọ́ṣáláṣí dé ibi tí bàbá yẹn wà space tó tó sí space tó wà bẹ̀rẹ̀ pọ̀ àbí. gbogbo ibi táwọn pè mọ́ ìdílé ayé àná gbígbé náà kò tóbi tí mọ́ṣáláṣí nìkan wà nìsín ní ìgbò ìpínlẹ̀ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ní ayé àná gbígbé kò tó gbogbo ibi tí mọ́ṣáláṣí wà nìsín.

صحيحان في بلد الشريف بين القبر والمنبر إمام أبو الله عليه وسلم جاء تعمره بيتي صحيحان ورسي بيتك بيرودا نبي لأن القبر المنبر الاجتماع عند قبر النبي لقراءة خاتمة وإنشاد قصائد كما قادم بسارع النبي láti kàwé àwọn kàwé Kùránì tó wà fẹ́ pa nínú àlọ́ka last part مع قاعون فدي الاستشفاء الاستشفاء بالكشف عن قبل النبي الاستسقاء كما هو أمي فدوكي أما جاس ساري نبي كجود القاضي من أبيالك إنه نبي الله فصائد من إرسال اللقاء فيها الحوائج إلى النبي كما ama jiuleta ka kwa mwana bùkátà wá sí ìgbésí ó kọ bùkátà sínú pépà kan wọ́n kọ sáré jù sínú okùn tó wà mẹ́ẹ̀ ọkọ lẹ́tà sànàbí nù. قول بعضهم وطعن العصامة أنه ينبغي أن لا يذكر حوائجه ومغفرة ذنوبه بلسانه عند زيارة قبره لأنه أعلم منه بحوائجه ومصالحه wọn lè rí káwọn fẹlẹ sàdá mi sàdá mi kò wọn ní sọjá rẹ wọn kò tẹ́lẹ̀ àjẹwálé sàdá mi kò ní kí n mọ̀ bùkátà rẹ ó kàn máa rò lọ́kàn ní pé tó bá nàbí gan mọ bùkátà rẹ jọ lọ bíjà nìyẹn. قبل فرق بين موته وحياته في مشاهدته لأمته ìyẹn ní ìsí àtọ̀ láàrin ìgbà tánà ikú àtìgbà tó wà láyé nípa pé máa rí àwọn àlùmọ̀ rẹ̀ pé bí ṣe ń rí wọn bí ṣe ń rí wọn nígbà tó wà láyé náà ní rí wa tó tó bá ti lọ bí sàárẹ̀ àdẹ́gbẹ̀ àdẹ́gbẹ̀ òun wò mí báwọn ومعرفته بأواده بعد كان ليس المقومة ونيات معدية وتقشعتهم وقاتل وفيت ومكتل ما يأخذ منه èyí ìyá náà gbẹgbẹ wọn gbà pé àwọn òkú bàbá mi wọn gbà pé àwọn ọ̀rẹ́ wọn kò sáré àti jẹ níjà ìyá fẹ kó ti fèsì ọ̀rọ̀ ara tiẹ̀ nù sáré. wọn náà wàá lọ ákìrì mọ́tò ẹ̀ sára jàmọ́ fún من بداية الجنائز وبه يتم الكتاب أي طبعا نفس انه عمل كودوني بدعة 241 بدعة ودي لينا لا تقوالي تياجي والحمد لله على توفيقه هذا كفر الله تليف نسكون جاه صلى تعالى المدينة من فضله وطلع لكم العارف ويرقني محبة أهل قرني إلا مفارقة هذه الدنيا الفانية إلى دار الأبدي إلى خالدة náà bẹ̀ lọ́hùn ó pèsè fáwọn àti nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́hùn nígbà tó ń bá káwọn tó ń kó láyé láyé láyé máa tán àwọn lọ sí ìlànà kíkà máa lọ dínà náà bọ̀ ń bọ̀ wà lẹ́yìn ọlọ́hùn káwọn bàbá náà máa ti ọlọ́hùn bá ti kẹ́kọ̀ọ́ lẹ́yìn yìí náà àwọn ènìyàn lọ́hùn ọ̀sẹ̀ tó kí àwọn olùdókòwò. والشهداء وزوجه والصالحين العالمين وحسن أولئك رفيقا فناوي àti wọ́n dáa jù bẹ́ẹ̀ bá alábàágbé alábàáwá ni lóhun wọn sì dé ìgbàlagbà ni. ọkọ̀ ọkọ̀ wọn sọ́kọ̀ náà àwọn jẹ́ máa ń kọ tí àná máa ń kọ sheik sí lẹ́yìn. orúkọ ara wọn làwọn àbó kọ síbẹ̀ Nasruddin Al-Albani orúkọ wọn náà kọ sí pẹ̀lú Al-Imam Al-Mubajjal Badruddin Al-Mufaddal sọ̀rọ̀ àwọn tí wọ́n ti ta àwọn náà fi ilé ìpàdé àṣẹ títí kẹrin sẹ́yìn ọba kọ̀ọ̀kan ló para wọn wọ́n kọ́ sọ pé ìjà òṣìṣẹ́ bí wọ́n ti torí pé kì í ti jáde lójú kòkó. Sọ́dà rẹ̀ pẹ̀lú kò sí. Wọ́n láì sin àwọn èèyàn náà fi láìní láti wà ní wọ́n sọ́dà tó kú láwọn. Ẹni ẹ̀ ò You know what it takes to be a chef. You know Ustaz Gidegbo tó You know what it takes to be a Sheikh. Ọmọdé ìrànṣẹ́ kó tó go tó the Sheikh.

Yes.